إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدوكف الله سبحانه وتعالى أبتي أشواني مسلمي تشواني أملي نبوة محمد صلى الله عليه وسلم أبلغ سبحانه وتعالى tí máa báyàn ní àdánwò tí ó gbé wa kúrò nínú ẹ̀sìn islam yìí kọlọ̀mbà kí ó yà wáyà àwọn nǹkan tí ó múyàn yẹ̀gẹ̀rẹ̀ kúrò lóyìn orí súnà anábíwá muhammad sallallahu alaihi wasallam àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó yà wáyà àwọn nǹkan náà lẹ́yìn náà àtọ̀rọ̀ salatu fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́wọ́n bá fi tawá lọ́rẹ tó ní kó mú wa kúrò nínú àìmọ̀kan lọ sínú ìmọ̀ ẹ̀sìn kó mú wa kúrò nínú òkùnkùn lọ sínú mẹ́lẹ̀ ìkẹ́ ọlọ́wọ́n ọlọ́wọ́n kó máa bá anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà lápapọ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà rẹ̀ títí jọ́ngbìn dẹ̀ alkiyama lẹ́yìn náà mo kí gbogbo ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin pàtàkì jùlọ àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ bẹ̀rẹ̀ látòrí Sheikh Abdulmuiz àti gbogbo àwọn ikhwatul mashayikh tó ṣe pé wọ́n gbé ètò yìí dání tí ó àwọn sheikh wọmítọ́ mbẹ̀lẹ́ apá àlàáfíà apá ọ̀tún mi tí wọ́n darí ètò yìí abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala fún gbogbo wa padà sábúrú ọlọ́mọdé kò tọ́ sí wa gbogbo àdúrà tí ẹ tọrọ fún mi èmi náà tọrọ fún yín kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ lẹ́yìn náà ètò tí a máa ṣe òun náà ni tọ́píkì tí wọ́n ní kí a máa fi rárá wa létí ká máa fi gbara wa níyànjú òun náà ni tí wọ́n pè ní asbab àbí inhiraf shabab asbab inhiraf shabab wa turku ilajihim asbab inhiraf shabab wa turku ilajihim àwọn tí wọ́n jẹ́ okùnfà tí àwọn ashabab tí wọ́n fi yàgẹ̀rẹ̀ tí wọ́n fi yẹ̀gẹ̀rẹ̀ kúrò lórí ojú ọ̀nà tó tọ́ bákan náà wọ́túrùkù ìlàjìhìn ọ̀nà tí a lè fi tún wọn ṣe ta lè fi dá wọn padà síbi ọ̀nà tó dúró dédé àkọ́kọ́ gbólóhùn asbab èdè lárúbáwá ni plural word ni ẹyọ ọ̀kan rẹ̀ ní sabab interlitusi cause that is in tó jẹ́ ìdí àbí okùnfà gbólóhùn inhiraf èdè lárúbáwá lòun náà masdari gbólóhùn inharafa yanharifu inhirafan ìtumọ̀ inhiraf òun náà ni almeilu almeilu kéèyàn yẹ kúrò níbi nǹkan almeilu anitọ́ríkì sahih kéèyàn yẹ kúrò níbi ọ̀nà tó jẹ́ ọ̀nà tó gbádùn abíngbà mi wọ́n ní almeilu anil ma'luf wal ma'ruf kéèyàn yẹ kúrò níbi nǹkan tá a ti bá sábà. so ló jẹ́ pé tán bá ní èèyàn yẹ ó yẹ kúrò níbi kíni nísì tí àwọn èèyàn bá ń bẹ lórí àṣà kan láwùjọ wọn èèyàn kan ò wá bá wọn ṣe nǹkan yẹn bọ́n ṣe ń ṣe wọ́n á ní kọ̀dín harafa ó ti yẹ kúrò torí pé nǹkan tí àwọn gbé kalẹ̀ yẹn làwọn kàkún nǹkan tí ó jẹ́ nǹkan tí ó gbádùn sẹni tó bá yẹ gẹ̀rẹ̀ kúrò mi nǹkan tán ṣe wọ́n ni kọ̀dín harafa ó ti yẹ sotori náà n ti a mọ̀ sí alọ́rùfù sáàjì àṣà tó gbajúmọ̀ láwùjọ almailu anhu kàn yẹ kúrò ń bẹ́ yusamma inhirafa wọ́n ni ẹniyẹ ó ṣe inhiraf ó ṣe inhiraf èyí tá a lè tú sí deviation kéèyàn yẹ kúrò ń bí nǹkan ṣùgbọ́n èyí tí a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò ń ṣe kéèyàn yẹ kúrò ń bí ẹni àṣà àbí ẹni ìṣe ṣùgbọ́n al-inhiraf káyẹ kúrò àbí al-mail àni tariq sahih káyẹ kúrò níbi ọ̀nà tó gbádùn ọ̀nà tó gbádùn níwájú tani níwájú Allahu subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala òun ló dá wa ó dẹ̀ gbé ọ̀nà kalẹ̀ ìwáyẹ̀ kúrò ń bí ọ̀nà yẹn òun ni wọ́n ń pè ní inhiraf òun náà ń pè ní inhiraf káyẹ̀ kúrò ń bí ọ̀nà tí ọlọ́run ọba gbé kalẹ̀ kò ń ṣe pé káyẹ̀ kúrò nínú àṣàlú òun ni inhiraf tá fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ ń bí inhiraf tá fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ òun ni ká yẹ kúrò níbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam fa'akim waj'aka للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك دين القيم ولكن أكثر الناس لا يعلمون ọlọ́nira muhammad sallallahu alayhi wa sallam dàrẹ́kì ojú rẹ síbi ẹ̀sìn ọlọ́run ọba lẹ́ni tó ṣe wípé ó yẹ kúrò bí ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba tó yẹ kúrò níbi àwọn nǹkan tí ọlọ́run ọba tó tako fitratallah allati fatara nasa alayha eléyìí ni àdámọ́ tí ọlọ́run ọba tó dọ́mi ènìyàn lé lórí láti bílẹ̀ kọ́kìlá ẹ gbọ́dọ̀ yí ẹ̀dọ́ ọlọ́run ọba padà that is ẹ̀sìn bó ṣe rí òun ni ẹ ṣe máa ṣe zálìkà dínú qayyim ẹ̀sìn tó dúó tí ó yẹ tí ó rí wọ́gọ́wọ́gọ́ òun ilé ìtẹ́mi ọlọ́run ọba ń sọ fún rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam walakinna akthara nas la ya'lamun ṣùgbọ́n èyí tó pọ̀ jù nú àwọn èèyàn ni ò mọ̀ ni wọ́n dúró lórí ojú ọ̀nà tó tọ́ ni wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò sọlọ́ jẹ́ pé aktharu nas èyí tó pọ̀ jù nú ọmọ ènìyàn munharifun ani tariqi sahih ni wọ́n ti yí kúrò náà yẹ gẹ̀rẹ̀ kúrò níbi ojú ọ̀nà tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí tó pọ̀ jù nú àwọn èèyàn ni lọ́lọ́wọ́ bá sọ fún ànábì ńgbà mí sallallahu alaihi wasallam ipe wa in tuti aksara man fil ard yudilluka an sabilillah tó bá tẹ̀lé èyí tó pọ̀ jù nínú àwọn tán bẹ lórí ilẹ̀ yudilluka an sabilillah wọ́n á sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní so in tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe kò necessary kó ṣe pókí òun ni tó jẹ́sìn kò nẹ́sẹ̀sì kó ṣe pé òun ni tó jẹ́ asọ́rọ́tul mustaqim asọ́rọ́tul mustaqim òun náà ni tí ọlọ́run ọba tó sọ tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó ṣe lálàyé fún wa so kéèyàn wá yẹ̀gẹ̀ kúrò ń bẹ́ òun ni wọ́n pè ní al òun náà ń pè ní al-inhiraf kúrò mi tí ọlọ́run ọba fẹ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní kullu mauludin yúladu alalfitra gbogbo ọmọ tó bá dáyé yúladu alalfitra wọ́n bí sórí fitra ni òun náà ni tẹ́ndẹ́sì àti mọ̀ bẹ lórí tí ọlọ́run ọba fẹ́ gbogbo ọmọ tó bá ti délé ayé yúladu alalfitra wọ́n bí i lórí tẹ́ndẹ́nsì àti gba ìtọ́jú òdodo yohawi danihi, àwọn òbí rẹ̀ ni wọ́n sọ di yahudi ọ̀pọ̀lọpọ̀ lè mọ́ mẹ́ẹ̀sìn yahudiya judaism lónìí àwọn yunasirani àbí kan sọ ọ́ di nasirani kan sọ ọ́ di christian àwọn òbí ẹ̀ ni wọ́n sọ di àwọn yumajisani àbí kan sọ di magian ọ̀pọ̀lọpọ̀ lè mọ́ mi eléyìí náà ṣùgbọ́n àwọn magians àwọn tán máa bọ̀ náà àwọn ará Iran nígbà kan iná náà máa ń bọ àwọn míì ṣe ń bọ náà nu wọn náà dì sí àwọn òbí ẹ̀ ni a sọ di bẹ́ẹ̀ nínú ẹgbà wa míì anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ni aw yushrikanihi àbí kan sọ di mushrik àbí kan sọ di mushrik gbogbo ọmọ tí ó ń bẹ lórí ilẹ̀ ayé ńgbà tán bá bí yuladu ala al-fitra wọ́n bí lórí tẹ́ndẹ́nsì àti gba òdodo yìí ṣùgbọ́n àgbákò tọmọ kọ́kọ́ kò ó ní àgbákò àwọn òbí ó lè jẹ́ pé òbí ó ti yàbàrà òun ti dìvẹ́ẹ̀tì kúrò lórí fitra tọ́lọ́ ọba sọ fún pé la tabdila òun ti yàbàrà kí ló mú òbí yábàrà nítorí lè mú òbí yábàrà olórí rẹ̀ òun náà ni ṣaitan àwọn ṣayàtì ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ wípé khalaqtu ibadi hunafa àwọn ẹrú mi ńgbà tí mo dá wọn mo dá wọn lẹ́ni tó ṣe wípé ó ní tẹ́ndẹ́nsì àti gbantí mo gbé kalẹ̀ àdámọ́ tí mo dá wọn sí ni tí mo dá wọn lórí ẹ̀ nìyẹn ó ní tẹ́ndẹ́nsì láti gba ọ̀rọ̀ ọlọ́run ọba láti sin ọlọ́run ọba lónìkan láì mú orogún pẹ̀lú wọn ṣùgbọ́n fàjà àti òmu ṣayatín àwọn ṣayatín àwọn èṣù ni wọ́n wá bá wọn fàjìtà àlẹ́tì hom àǹdí nìhim òun ló wá mú wọn kúrò ní ojú ọ̀nà wọn òun ló darí wọn kúrò níbi àdámọ́ tí ọlọ́run ọba dá ènìyàn lé lórí faharamat alayhimul halal àwọn kan tọ́lọ́run bá ṣe lálàálí ó pè ní haram ló fi jẹ́ pé ẹ̀rí inú àwọn àṣà káàkiri tó wá nírú nǹkan báyìí nílùú tiwa nídìílé wa èèwọ̀ ni ìtọ́lọ́run ọba ò pè léèwọ̀ nínú Al-Qur'anul Karim ntí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tí ó pèlè wọ̀ àwọn àkọ́kọ́ sọ ni wọ́n á ní irú nǹkan báyìí nínú ìdílé títí wá èèwọ̀ ni lára àwọn nǹkan tí a kì í ṣe ni nínú ìdílé títí wá àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣe láláàlí wọ́n sọ di haram bóná ti rí yun àwọn ṣayatin àwọn náà inspire wọn pẹ̀lú ẹ̀ òbí kó àwọn àrùn yìí látara àwọn nǹkan tí ṣaitan tó fẹ́ sí i lọ́pọlọ òun wá di magian àbódi christian àbódi jew yóò wá kó nǹkan yẹn náà ran ọmọ tó bí ọmọ náà wà á ṣe kíní yóò máa bẹ lórí ẹ̀sìn tí àwọn òbí rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ ni ọmọ yẹn bó ṣe dáyé ó bẹ ní ó dáyé ní hanif ẹni tó ṣe pé ó ní inclination tendency láti gba in tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ibi tí ní ẹ̀rọ́fù ó ti bọ́mọ látara òbí ni sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní fa abawahu yuhawidanihi aw yunasiranihi aw yumajjisani anábì sallallahu alaihi wasallam tẹ̀síwájú ó ní kama tún tajul bayimatu bahimatan jam'a albahimatu ẹran tuntaju tán bá bí wọ́n á bí ní bahimatan jam'a ní dábà tó ṣe wípé oríkèríkè ara rẹ̀ pé ó lẹ́sẹ̀ ó lórí ó lápá ó lọ́wọ́ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí bahimatan jam'a altuhisuna fiha min jada'a anabi náà yìí sábẹ́ mi ṣẹ́rẹ́ rẹ̀ tán bí nínú àwọn ọ̀nà tẹ́ ti ń rí èyí tó ṣe wípé wọ́n bí ní tí ò lọ́wọ́ àbí ìtàn tí ò lẹ́sẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn ni ó padà yìí padà wọ́n wà ní eléyìí ẹgbẹ́ tirẹ̀ afẹ́ fi ṣe àmì kankan ni eléyìí ẹran tá a gbọ́dọ̀ pa ni eléyìí àti fi rúbọ fún nǹkan eléyìí àti ṣe wọ́n wà mọ́ ṣoríṣiríṣi báwọn yóò ṣe láwọn ń bẹ ajá àwọn fi ń bọ̀gún tí wọ́n láwọn ń bẹ kìníkan àwọn fi ń ṣe kìníkan àbáwọn tó bímọ tó ṣe pé ọmọ tán bá bí oríṣiríṣi nǹkan ló mọ̀ ṣe sára ọmọ wọn ló fi jẹ́ pé àwọn afẹ́ẹ̀sì wọn máa sọ fún wa kálá ń kọlà ilé yóò kì í ṣàrẹ ẹ̀sìn Islam ẹ̀yìnlá ìlà mọ̀lẹ́bí wa lélẹ̀ àbí ìlà ìdílé wa lélẹ̀ afallahu amma èyí tó ti kọjá tẹ́nibọ̀dì wa ti kó sí kọ́lọ́mọ bá kó ṣàmójú kúrò fún wa ṣùgbọ́n lẹ́yìn àgbọ́yé kéèyàn wá ní a ọ̀yọ́ mo ti wá àbí ìlú kan mo ti wá agbọ̀rọ̀ falà báyìí kí ló dé tẹ́ fi ń falà yìí wọ́n sọ àwọn ìtàn tó ṣe pé tán bá sọ connection rẹ̀ ní pẹ̀lú ṣayatin tànàbọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ló fi làánà àwọn tá bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ń ṣe fún àwọn ẹran náà wọ́n dẹ̀ ń ṣe fún àwọn èèyàn so anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní fa abawahu yuhawidanihi aw yunasiranihi aw yumajisani ọmọ ìgbà tó dáyé kò dáyé ní jew ko daye ní christian orí fitra sí inclination pé ka máa fìdí ẹ ní nǹkan tọ́lọ́run ọba fẹ́ ìgbésí ayé tọ́lọ́run bá fẹ́ kó lò kó dẹ̀ máa gbà òun ni tó ipa tá à nípa báwọn máa ṣe ń yáyà kúyà kò ń ṣe díẹ̀ kò ń ṣe díẹ̀ ọkùnrin míì fún ara ẹ̀ ló ti bà ìgbésí ayé àwọn ọmọ jẹ́ síwájú kó tó bí àwọn ọmọ yẹn síwájú kó tó bí wọn ló ti bà ìgbésí ayé wọn jẹ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ ìpìta bá fẹ́ fẹ́yàwó a máa wo àwọn nǹkan oní túnka olùmọ́r àti lè arba'in àwọn èèyàn tó bá fẹ́ fẹ́yàwó wọ́n máa sábà ń wo nǹkan mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa fẹ́ fẹ́yàwó wọ́n máa ń sábà wo nǹkan mẹ́rin kò ṣe nǹkan mẹ́rin ní gbogbo nǹkan máa ń wo nǹkan máa ń wo ó lè ju mẹ́rin lọ ṣùgbọ́n most people tí wọ́n wá fẹ́yàwó wọ́n máa ń sábà ń wo nǹkan mẹ́rin anamsọ̀lá asọ́lám ó limaliha wàlí hasabiha wàlí jamaliha àwọn èèyàn tí wọ́n bá fẹ́yàwó ń gbà mí ẹlòmíì á ọmọbìnrin kan pé àwọn ọmọ ẹ lówó lọ́wọ́ tí máa fẹ́rú ọmọbìnrin báyìí sì yóò kó orin mi náà ó níbi ọkọ̀ bíi mélòó kan at least èmi ní ó lè mọ ọgùn kan jáde ní tí ó torí ẹ̀fẹ́ obìnrin nìyẹn náà kò ń ṣe haram kò ń ṣe haram bákan náà wọlé hasabi a torí pé obìnrin yìí ó léèyàn àwọn ìdílé rẹ̀ lórúkọ àwọn èèyàn gidi ló ti wá wọn á fẹ́ yẹn pé àwọn tán lórúkọ nílùú ni wọ̀lí jamali ha ẹlòmíì torí obìnrin tó torí ẹ̀ fẹ́ òun náà nítorí kó lẹ́wà obìnrin náà ní ẹwà olótorí ẹ̀ fẹ́ ó sì ń gbọ́dọ̀ burú bẹ́ẹ̀ ẹ̀sùn ní ká fóbìnrin torí kó rẹwà ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wa sallam onífàzàfàr bí zàtì dín tí ó bá fẹ́ yàwó tó bá ń wo gbogbo ẹwà òun wo polówó òun wo gbogbo àwọn nǹkan ẹ bá láìfi o ṣùgbọ́n rí pé o compromise ọ̀rọ̀ ẹ̀sìn tàbí bá ti ẹ̀dà kà tó bá compromise ọ̀rọ̀ ẹ̀sìn o ti fọ́ bólẹ̀ o kábàámà so ló jẹ́ pé ẹni tó fẹ́ ìyàwó tó fóbìnrin gidi níyàwó ó bẹ̀rẹ̀ sí ní túntà àwọn ọmọ ẹ̀ ni ọmọ tí o ti bí ṣùgbọ́n tí wọ́n ṣe síwájú kó tó bí ìyàwó tó ṣe pé tó bá ṣe mistake ń pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó fẹ́ yẹ gẹ̀rẹ̀ kúrò mi tọ́lọ́run ọba fẹ́ yóò sọ fún ẹ wípé kí ni ẹ ti fẹ́ ṣe mistake yóò dẹ padà tó bá ṣe pé òun náà ló fẹ́ gbé e báàgì ó dá padà ẹjọ́ ń yín lọ́wọ́ wal asri innal insana lafi khusrin illa alladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqq wa tawasaw bis sabr àwọn tí ó mọ̀ gbara wọn níyànjú kò tábà ń yàwá tá à ń wọgbó lọ tá à lè pàkíyèsí ara wa padà ẹni tó dẹ̀ yẹ kí wọ́n pàkíyèsí ara wọn òun náà nìyàwó àtọkọ torí pé àwọn náà súnmọ́ ara wọn jù wọ́n pàkíyèsí ara wọn ẹ̀nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ̀rọ̀ nípa kéèyàn obìnrin gidi ló fi sọ fún wa wípé lára nǹkan tó ṣe wípé ẹ̀sìn yẹn yóò fi jẹ́ nǹkan tó ṣe wípé yóò lójútu tí ó gbádùn òun náà ni imra'atan salihatan obìnrin dáadáa tó ṣe wípé tudhakiru bi amri al-akhirah tí ó máa létí ọ̀rọ̀ al ìgbà tí wọ́n bá tọ́fẹ́ ìyàwó sílé tó ṣe pé kò mọ̀ ju kò sọ́bẹ̀ ńlé o ẹ̀kìníkan ti ṣe kìníkan owó kìníkan owó eléyìí yes ọkọ̀ fi gbogbo èyí lẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ níyàwó tó ṣe pé tòrọ kiruhu yóò máa eleti létí bí amúrí áàkìrà ọ̀rọ̀ alkiyama ìyàwó gidi ìyàwó tó ṣe pé yóò rí ọkọ òun ti ń gbọgbó lọ yóò wá jí lóru òun lọ́rọ̀ tó ń fẹ́ bá sọ yóò máa bá sọ̀rọ̀ lè ẹ̀ ń ṣe báyìí tẹ́lẹ̀ báyìí ń ṣe ọkọ torí pé ìyàwó ẹ̀ ń wọgbó lọ yóò torí pé nǹkan yìí yóò padà ní ìlapa burúkú lára àwọn ọmọ tí wọ́n bí tó wá ṣe pé ọkọ ló ń wọgbó lọ tíyàwó sọ̀rọ̀ àwọn ọmọ padà kọ́pì ìwà burúkú lára ọkọ tó bá lè jẹ́ pé ìyàwó náà ló ń wọgbó lọ tó ṣe pé ọkọ ò sọ̀rọ̀ àwọn ọmọ padà kọ́pì kíní yìí lára ìyàwó sọlọ́mù jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó encourage wa lórí eléyìí nípa pé ká fẹ́yàwó gidi ká fẹ́yàwó gidi bẹ́ẹ̀ ni ká lọ́kọ gidi náà obìnrin gidi kò kí ń wo fọ́kùnrin kankan lówó lọ́wọ́ torí owó ló fẹ́ fi fẹ́ àbí torí kó lẹ́wà ló fẹ́ fi fẹ́ náà kò sí nǹkan tó burú pé kó wò kó lówó ṣùgbọ́n kí yẹn má jẹ́ akbaru amiha ètò pàtàkì jù lẹ́nu rẹ̀ ẹ̀sìn ni kó jẹ́ kó pàtàkì jù ẹ̀sìn ni kó jẹ́ kó pàtàkì jù sọlọ́jọ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ní idha ja'akum man tardawna dinahu wa khulqahu fazawwijuhu ẹ̀yin òbí tọkùnrin tó ṣe wípé ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ̀sìn àtiwá rẹ̀ bá wá bá yín lẹ́ni tó ń tọrọ ọmọ yín lọ́wọ́ yín fazawijuhu ẹ fọmọ yín lóbìnrin fún un illam tafalu takun fitnatun wa fasadun aridun fil ard tẹ́ bá kọ̀ tẹ́ bá lẹ́ẹ̀ni ṣe ìbàjẹ́ fìtínà ni ó padà ṣẹlẹ̀ lórí ilẹ̀ sókí la fẹ́ délé ó wípé min asbab inhiraf shabab lára àwọn nǹkan tó máa ń mú àwọn shabab tó mú wọn yẹ gẹ̀rẹ̀ kúrò níbi ojú ọ̀nà òun náà ni kíni òun ni ta'asir alwalide ìlapa òbí méjèèjì ó yẹ kó bí lára ọmọ rẹ̀ ṣùgbọ́n òbí ó lapa lára ọmọ rẹ̀ ta'asiran ijabiya positive effect ni kò bí ní lára ọmọ kò ń ṣe ta'athiran salbiya negative effect so òbí ò gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé yóò máa kó bá ọmọ rẹ̀ ṣùgbọ́n tí ń ba ní jẹ́ lónìí ò pé òbí ọ̀pọ̀lọpọ̀ òbí ní bàtọ̀ àwọn ọmọ jẹ́ fún ara òbí ni ó gbé nǹkan tó ṣe wípé yóò bọmọ jẹ́ yóò gbé wálé fúnra rẹ̀ ni ó gbé wálé òun ni ó kó gbogbo àwọn nǹkan àwọn fíìmù burúkú gbogbo ẹ̀ ni ó kó wálé àwọn ọmọ máa wò òbí mi gan tó bàjẹ́ dé àwọn pornographic uh, films yóò kó gbogbo àwọn nǹkan wọ̀nyí wálé yóò máa wò àwọn ọmọ náà máa ráwọn nǹkan tó ń ṣe so yóò di nǹkan táwọn ọmọ náà wọ́n máa kọ́ so àkọ́kọ́ lára nǹkan tí ń fa inhiraf òlélẹ́yìí kúrò níbi nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó pa wá láṣẹ pé ká ṣe náà nǹkan tó lọ jìnà wọ́n dárúkọ shabab tààlà ń pè shabab gbólóhùn shabab látara shabba yeshibu shababan ìtumọ̀ eléyìí òun náà ni kéèyàn dàgbà shabba yeshibu shababan ó dàgbà ó kúrò ní ọmọdé ó ń bọ́ sí ipò ẹni tá a sọ wípé ó ti dàgbà torí ẹ gbólóhùn shabab wọ́n máa lò gẹ́gẹ́ bí masdar ìgbà míì wọ́n á lò gẹ́gẹ́ bí jamu fún gbólóhùn ṣáàbù aṣáàbù òun náà ni man sinna rushd aw man kana bayna sinni rushd wa sinni al-arba'in ẹni tó ń bẹ láàrin ìbàlágà orí tọkùnrin máa rí àbórí tí obìnrin máa rí láàrin àsìkò yẹn tí forty ni wọ́n pè ní shabab ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wasallam nígbà tí anábí bẹ̀rẹ̀ dáwà rẹ̀ àsìkò tí gbogbo wọn wà nìyí almost wọn most wọn àsìkò shabab ni wọ́n wà anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá gbé dìde ní èjì wo tàbí lè sọ wá ẹ́ age 40 a rẹ̀ sọ pé ashab olè tó ń bẹ láàrin kíni ẹ́ láàrin balaga àti kíni àti 40 years so anabi sallallahu alaihi wasallam ó di anabi ọlọ́run ba at the age of 40 anabi àti abubakar radiyallahu anhu ta ló jura wọn lọ anabi jù lọ ọdún mẹ́rin ló gbà lọ́wẹ́ ọdún méjì sí mẹ́ta naam umar radiyallahu anhu àti abubakar ta ló jura wọn lọ abubakar jù lọ bí ọdún mélòó ìkọ̀ọ̀kan wọn at the age of 63 náà jáde láyé ayẹ́wẹ́ ẹ̀kọ́ ni àtàrànàbí sọlá asam age 63 umar 63 abubakar 63 so tó túmọ̀ sí pé irú umar yóò máa bẹ ní age 35 abubakar yóò máa bẹ abi age 38 ọ̀sọ́ nígbà tí ànábì wà ní age 40 Seru irú àwọn àlí age wò bi 20 ó lé díẹ̀ sọlọ́m jẹ́ pé Mu'adh bin Jabal as-sahabi al-jalil ìgbà tí ó jáde láyé ó jáde láyé at the age of nǹkan bíi thirty seven ló jáde láyé àfànlá dẹ̀ nínú so ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé ńgbà tí dáwọ̀ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀ láàrin shabab ìgbà tó yá àwọn tọ́lọ̀ bá ní kẹ́mi wọ́n gùn nú wọn wọ́n padà di ṣèyóò so àsìkò tó léwu jù nínú gbèsè ayé ọmọ ènìyàn òun náà ni àsìkò shabab tẹ́rẹ lọ́wọ́ bá fi sọ pé kí ni hatta idha balaga ashuddahu wa balaga arba'ina sanatan age 40 ó ní ìtumọ̀ púpọ̀ nínú kí ni nínú gbèsè ayé ọmọ ènìyàn anamsọ́lá asálàmù ó ní yá ma'ashara shabab man istata'a minkumul ba'a falyatazawwaj ẹ̀yin shabab ẹni tí ó bá lágbára nù yín láti pèsè fún obìnrin falyatazawwaj kó lọ fẹ́yàwó fẹ̀yìnáwó aghaddu lilbasar wa ahsanu lilfarj ọ̀nà tí yẹn fi rẹ̀ jù lẹ́nu ọ̀nà tí wàá fi rẹ̀ jù ẹ̀ ńlẹ̀ kashab gẹ́gẹ́ bí sharp ó ti bàlágà ó ti rí nǹkan tọmọkùnrin rí ara rẹ̀ ó ti mọ́ wà lọ́nà ó ti bàlágà ó ti rí tóbìnrin rí ara ó mọ́ wà lọ́nà ọ̀nà wo ló lè fi kọ̀ntró ara rẹ̀ falyatazawwaj fa innahu aghaddu lilbasar wa ahsanu farj wọ́n máa ń la ẹni tí ò bá lágbára àti ṣe kíni tí ò lágbára bá à ìtìyàn fi fẹ́yàwó àdàmùsọ̀lá asálàmù fàáyé bisọ̀wò kó máa gbà rẹ̀ fa iná wùláwù wìjà àwọn èèyàn ó máa kọ̀ǹtró rẹ̀ in addition to pé ó sọ pé kí ni ọlọ́wọ́ bá ní wòlíyẹ star fífi lẹ́rìnà láyé jìdúnà nìkan hátà yóò ní ọmọ lọ́rin fọ̀lẹ̀ àwọn tó lágbára àti fẹ́yàwó nu yín kakura dúró kakura wọn níjànú àwọn ọ̀nà tí yìí ó fi kó rẹ̀ níjànú tí ò fi ní ṣe zina kò mójútó àwọn ọ̀nà yẹn anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní bí hasbi ibn adam luqaymatun yuqinna sulba ọmọ anabi adama tó bá ti jẹun níwọ̀nba tí ó jẹ ká rẹ̀ lè yẹn náà ti tó kò ń ṣe ká jẹ gàkíà torí pé tó bá jẹun jù in tí ó ṣẹlẹ̀ òun náà ní pariwo mọ̀lẹ́ ìwọ́dẹ̀ ló lówó tó ìfẹ́ àwọ̀ yìí so ó jẹun díẹ̀ ó tọ́jú owó díẹ̀ láti lè gbálé láti lè ṣètò àǹfẹ́yàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókí la fẹ́ lò ń bi eléyìí ó ní pé marhalatu shabab stéèjì shabab nínú gbèsè ayé yẹn min aktor marahil min aktor marahil al-umr lára àsìkò tó fi le jù tó fi wà dangerous jù nínú gbèsè ayé ọmọ ènìyàn ni so bí ni ó pèpè ọmọ rẹ̀ bó ni ó ṣe lo marhala yìí sọ̀nàbùwà muhammad sallallahu alaihi wa sallam ó tẹ̀rẹ̀ ní àwọn èèyàn ní marhala yìí lára ẹni yá máa ṣẹ̀rẹ̀ ṣẹ̀bá ìkàlára àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam malik ibn al-Huwayrith radiyallahu anhu gẹ́gẹ́ bí alimam bukhari yóò rahimahullahu ta'ala ṣe bá wa ó ní atayna ila nabi sallallahu alaihi wa sallam wa nahnu shababatun mutaqaribun ìgbà táwa bá nabi wa muhammad sallallahu alaihi wa sallam ṣábàbà ni wa ṣábàbà oníwà jamu ṣáàbù that is àwa àwa ní ipò ṣàbáàb mutakaribun ọjọ́ orí wa súnmọ́ra wọn onífọ̀mọ́kásínà ìdáhù ẹ̀ṣìrí ìnà yóò mọ́ wà lẹ́yìnlá adúlọ́dà ní sọ̀lá àtàlẹ́ tó ń kọ́mọ̀ ń pẹ́ ẹ̀sìn fún nǹkan 20 days ìgbà tí ó wá rí pé a fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn ẹbí wa ànábí wa kọ́ àwọn láwọn nǹkan tí ó sọ tí tá a máa ṣe onísọ́lù kamara ẹ̀ tún ní òsọ́lì lára rẹ̀ ó sọ fún wa ẹkírun bí a ṣe mi tí mo ń kírun falyu'adhin lakum ahadukum kéèyàn kan nu yín pèrún tásìkò òrùn bá tó wàlíyà ó ní pé àwọn tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó tírẹ́nì jù àwọn tẹ́ ń bẹ ní ipò yìí ni ìkìlára àwọn sábẹ́ anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam òun náà tún sọ Jundub bin Abdullah al-Bajali radiyallahu anhu òun náà sọ ó ní كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان الزاورة ó nígbà tá à ń bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam à ń bẹ gẹ́gẹ́ bí ọ̀dọ́ àzáwìrà tó légungun àsìkò tí yàrá máa ń légungun gan òun náà ni àsìkò shabab bí yàrá ṣe ń légun lọ egun ó ṣe ń dàgbà légun ó mọ strong tó bá yá yóò dé level egun ó mọ wálẹ̀ yóò mọ wálẹ̀ yóò di pé ọ̀lẹ́ ó sókè la fẹ́ lómi wà òun ni pé asbáàbù inhirafi shabab àwọn okùnfà tí àwọn ọ̀dọ́ tàbá ti ní àwọn ọ̀dọ́ àwọn tá à ń sọ méjọ́lì làwọn tí wọ́n ń bẹ láàrin bí age fifteen sí nǹkan bí forty torí àwọn olóyìnbó náà sọ wọ́n ní a fool at forty is a full forever torí pé age forty ni ó ní ìtumọ̀ ńláńlá nínú ìgbésí ayé ọmọ ènìyàn so ló fi jẹ́ wípé àwátá jẹ́ òbí a ní ipa ńlá tó ṣe pé à ń kó nínú ìgbésí ayé àwọn ọmọ wa positively or negatively ẹni tó dẹ̀ jẹ́ òbí gidi ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí eléyìí yóò wo irú ẹ̀kọ́ wo lòun ó máa fún àwọn ọmọ wọn kò gbọ́dọ̀ máa fún wọn ní nǹkan haramu jẹ bákan náà kò gbọ́rọ̀ jẹ́ kán máa wo òkú wo kò gbọ́rọ̀ jẹ́ kán máa rìnrìn kúrìn torí pé lẹ́yìn òbí lára àwọn tí a tún lè sọ ipò fẹ́ dàbí òbí òun náà ni àwọn alábàgbé àwọn aládùúgbò òbí mi in tó jẹun lógún jùlọ náà ni kó ti méèkì owó yóò wá fi àwọn mọ́lẹ̀ fáwọn aládùúgbò kan máa bá òun tọ́jú ẹ̀ so èyí tó ṣe yí pé kò gbádùn ní àbí ọkàn yóò transfer kìíní yẹn sí ara ọmọ yẹn ló fi jẹ́ pé òbí mi sama ní ọmọ re lára àwọn tó ń gúngò ní ni bóòlù ṣe fẹ́ mọ̀ pé ó ń gúngò ó ti jíjáde láàárọ̀ láàárọ̀ ó ní wọlé padà mọ́kànlá ọmọ ti sùn gbà ṣùgbọ́n wá lọ́mọ lára àwọn ọmọ ti ń jalè ní kó lè mọ̀ torí pé ó fi ọmọ yẹn lẹ̀ at the mercy of others àwọn míì náà ń bá tọ́ ọmọ yẹn so lára àwọn nǹkan tí ìmọ̀ jẹ́ asbab al-inhiraf lada shabab òun náà ni èyí tí wọ́n ń rí ní àdúgbò èyí tí àwọn ará àdúgbò tó ṣe wípé wọ́n ń ṣe fún wọn bákan náà lára àwọn asbáàbù rẹ̀ òun náà ni àwọn iléèwé tàǹfì ọmọ sí iléèwé tàǹfì ọmọ sí ó ní ìlàpá púpọ̀ òbí mi ò ní tó jẹ lógún jùlọ òun ni pé kó yẹn gbà láàrin àwọn akẹgbẹ́ ọmọ skul wo lọmọ tiẹ̀ ń lọ ọmọ tèmi ń lọ skul báyìí báyìí ló ń lọ five hundred thousand naira là ń san per term ó fẹ́ fi yẹn yàgàn níwájú àwọn akẹgbẹ́ rẹ̀ èmi mọ àwọn tí wọ́n jẹ́ haúsá torí pa tí wọ́n wò páwọn ẹmọ ń tara fẹ́ sí tó rẹ̀ mú ọmọ rẹ̀ tó lọ fi sí christian school àwọn ọmọ ọkọ ni wọ́n kọ́ mọ́ gbọ́ àwọn nǹkan wọ̀nyẹn ni torí pé òun wò pé òun wá standard school ó ti wá gbàgbé pé kìnnì fún ara òun ló ń lọ fi ọmọ yìí síbi tí yóò ti di kírísítẹ́nì tó bá dọjọ́ wájú agbọ́kẹ́sì òbí tó ṣe pé ìgbà tó mi ó lọ yunifásitì ibi tó lọ sọ́ sí òun náà ni àwọn private university tán ṣẹ̀dálẹ̀ ń sìn tó ṣe pọ́n gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì rò ìgbà tí ọmọ yẹn débẹ̀ ó di pé ọwọ́ wọn bà á ìgbà tó ọmọ yẹn jáde ó graduate lẹ́ni tí ó ṣe Islam mọ́ bàbá wọn ń pariwo ń gbà yẹn pé ó mọ̀ ṣe fún àwọn ó ṣe fún ẹ̀ ń tòótọ́ fúnra rẹ̀ ló distrẹ́ ọmọ ẹ̀ ẹ̀sìn yẹn ló pàtàkì nínú ìgbésí ayé wa ẹ̀sìn ló pàtàkì jù nínú ìgbésí ayé wa so skul tọmọ wa lọ ó pàtàkì púpọ̀ àwọn wo lọmọ ẹ ń bá ní ládùúgbò nú àwọn akẹgbẹ́ rẹ̀ lára àwọn akẹtí máa jẹ́ asbabu inhirafi shabab òlélẹ̀ òbí gbọ́dọ̀ máa wo àwọn ọlọmọ ń bá rìn ọmọ bá yẹn ṣọ̀rẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́rẹ́ rẹ̀ torí pé ọ̀rẹ́ ìmáà ní ìlapa lára ọ̀rẹ́ rẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní almaru ala dini khalili falyanzur ahadukum man yukhalil ọ̀rẹ́ òmù ẹ̀ṣẹ̀ tí tọ́rẹ̀ rẹ̀ máa ń ṣe tí ń kálukú ń wo ẹni tó fẹ́ mú lọ́rẹ̀ ayò ẹni mùsùlùmí ni mí pọ̀tà ló ń ta lọ́rẹ̀ ayò ẹ̀ ó láìkìlì kò kó bá rọ̀ tó bá falyanzur ahadukum man yukhalif kí n kálukú yín wo ẹni tí ó mú ní ọ̀rẹ́ ayò àwọn kan wọ̀nyí náà lára asbab inhirafi shabab lára nǹkan tí àwọn ọ̀dọ́ tó fi ń yẹ̀ kúrò níbi ìlànà tí ọlọ́run ọba gbé kalẹ̀ ni àwọn nǹkan pọ̀ jantirẹrẹ ṣùgbọ́n eléyìí ó jẹ́ àwọn tá a lè pè ní major asbab ẹlòmíì ó lè jẹ́ pé òṣì ló mú yẹ kúrò ẹlòmíì lè jẹ́ pé kí ni owó tó ń bẹ lọ́wọ́ ẹni ló mú yẹ kúrò tí a dùn àti ìgbádùn bá pọ̀ ìgbà mí èèyàn máa ń ya ọ̀tọ̀ ọlọ́run ẹrẹ lómi torí pé ó ní chéńjì lọ́wọ́ yóò bá dẹni tí ń takò ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀kan ni tí ó yá bàrà ni ẹjọ́ ń kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó di pé chéńjì díẹ̀ owó rẹ̀ kò bá ní kírun mọ́. òun ló pàtó jẹ́ pé tá a bá wo àwọn ẹni ìṣíwájú inú àwọn tí ọlọ́run ọba parun àwọn míín lára nǹkan tí ọlọ́run ọba fi pa wọn run ni ọlọ́run ọba ní وإذا أردنا أن نولك قرية أمرنا متر فيها ففسقوا فيها فدمرنا فحق علي القول فدمرنا تدميرا الله نتوافق مع وإلوك أمرنا متر فيها أو المترفون أو تنبادوا ننولوية ọlọ́ni àá ní eléyìí ni ẹṣẹ́ ẹmọ́ṣe léyìí ṣùgbọ́n fọ́sọ̀kù fi hà nítọ́lọ́wọ́ ní kọ́ṣe wọn ní ṣe ìdóníkà máṣe náà máa ṣe fàákọ̀ alẹ́ alkọ́ùn yóò wà di pé ìtọ́lọ́wọ́ bá ní ó ṣẹlẹ̀ sí wọn ó ṣẹlẹ̀ sí wọn fàdàmàrínà tẹ́rmìíràn àwọn apàlú yẹn kí la fẹ́ ló ń bi eléyìí àmàrínà mútàrà fi hà àwọn tí wọ́n dó onígbàdùn bẹ́ẹ̀ tán lówó tán ní yìí á pa wọn láṣẹ ẹṣẹ léyìí ẹ má ṣe léyìí ṣùgbọ́n fásọkò ìwà pò kí ni wọ́n mọ̀ ó pósí tọ́lọ bá nìkan ṣe ni wọ́n á ṣe tó ẹlòmí owó tó ní òun ni ó jẹ kó ṣe inhiraf irú ẹ̀lú ṣẹlẹ̀ sí Qarun tó fi yájú sí ànábì Musa alayhi salatu wassalam ẹlòmí dẹ̀ ni òṣì ni ó sọ di منحرف كوريجا كوريمو اوتي بابتي الله سبحانه وتعالى ني ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون يقول لهم ده دنيو ابنيو بلاون ìgbà mí ẹ̀rù ó bà yín àyà yóò máa já ńgbà mí ebi ó máa pa yín ẹ lè jẹ tàárọ̀ kẹ mọ́ tọ̀sán jẹ àbí kẹ mọ́ tọ̀sán kẹ mọ́ rí jẹ ẹ mọ ẹ̀ṣpẹ́tì wọ àwọn nǹkan bẹ́ẹ̀ ìgbà ìdínkù lè bá property yín ẹni tó yín ó lè pé kí nǹkan oko rẹ̀ ò ní lọ bó ṣe kó lọ èèyàn lè kú fún wa bashiru sabirin ọlọ́ni rẹ̀ ànábì àwọn tó bá ń ṣe sùúrù fún ọní ròdùn ẹlòmí wo pé àrùn jẹjẹ torí náà pásítọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́lé wa wọ́n sọ fún mi so ife kí n tẹ̀lá wọn lọ ilé ìjọsìn ẹ torí ẹ bàtàdà rún jẹjẹ yẹn harris yóò bá yẹ kúrò yẹn kí ló ṣe àwọn fa kínní bẹ́ẹ̀ làwọn ọmọ ogun èṣù pọ̀ jantirẹrẹ níta àwọn Yahudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa gbé oríṣiríṣi àwọn nǹkan tó ṣe wípé wọ́n fi yí wa kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba àwọn fíìmù fútbọ́ọ̀lù gbogbo ẹ̀mọ́ra wọn tó bá gbé bọ́ọ̀lù kankalẹ̀ nísìn wọ́n gbé sásìkò tẹ máa kírun ẹni tí ẹ̀sìn bá sì tún wọ̀ lára díẹ̀ nínú àwọn tí ń wò ó ní tí ma ń bá fi lọ ka sóra tó gùn ní ọjọ́ yẹn ìjà lè ṣẹlẹ̀ assalamu alaikum àti assalamu alaikum bẹ́ẹ̀ dànù ni ọ̀rọ̀ àṣàrù là ń sọ yìí wọ́n ń play bọ́ọ̀lù ẹlòmí ò ní wá mọ́ṣáláṣí yóò ṣe jámú yẹn àjàpọ̀ ni bẹ́ẹ̀ tí ló wà lọ rẹ́kẹrẹkẹ àwọn èèyàn ti para wọn nítorí ọ̀rọ̀ bọ́ọ̀lù lọ́mọ àníká play bọ́ọ̀lù haramu ni ṣùgbọ́n dúgbò táwọn èèyàn fi tírìtì ẹ̀ ń sìn wọ́n gbé sí àsìkò oorun wọ́n gbé sí àsìkò jọ́sìn wa ọlọ́wọ́ bá dẹ̀ ń sọ fún wa pé yá ayọ̀ lẹ́rí na àmánu innamal khamru wal maisir wal ansab wal azlam rijsun min amali shaitan fajtanibu la'allakum tuflihun innama yuridu shaitanu an yuki'a bainakum al adawata والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر وعن الصلاة فالأنتم منتهون ọlọ́run ní tẹ́tẹ́ títa àtọ́tí múmú tí ṣètọ́nù fẹ́ achieve ń bẹ̀ òun ni kó fẹ́ dá ọ̀tá lẹ́sàárín tẹ́m̀bẹ̀lẹ̀kún ìkórira èyí ò nìkan kọ́ kò fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí ọlọ́run bá mọ́ kò fẹ́ jẹ́ kẹ́ ẹ máa kírun mọ́ fa'al antum muntahun àfíra ẹja wọn bẹ́ bọ́ọ̀lù kò sí tó ti ń ṣe fáwọn èèyàn sì ti bọ́ọ̀lù ṣe fún wọn kódà lómi ṣe ṣírkù nítorí ọ̀rọ̀ bọ́ọ̀lù lára àwọn kẹtàn gbé kalẹ̀ láti lè fi déka ìharafa kúrò níbi aljaada ojú ọ̀nà tí ọlọ́run bá gbé kalẹ̀ fún wa ó fẹ́ play bọ́ọ̀lù láìfi play níwọ̀ntúnwọ̀nsì ó fẹ́ wo bọ́ọ̀lù bọ́ọ̀lù wo ló fẹ́ wo àwọn tán tó ṣe pé company na ń gbé owó kalẹ̀ inú wa jókòó tí ló máa wó àwọn ìlúmi gan wọ́n á ṣe mobile mosque fún àwọn tó máa bá lọ wo bọ́ọ̀lù ni so that ẹ bá ti ń wo bọ́ọ̀lù tásìkò òrùn bá tó àti bá ń ṣe mobile mosque tó ṣe pé ń gbé tẹ̀lé yín káàkiri bẹ́ẹ̀ ni gbogbo àwọn musalsalat àwọn oríṣiríṣi àwọn musalsalat that is àwọn bí àwọn fíìmù nǹkan kàmára wọn episodes oríṣiríṣi táwọn wò wọ́n ti gbé kalẹ̀ wíwá àwọn kan iná ni wọ́n gbé sásìkò oorun wọ́n gbé sí àsìkò iṣẹ́ ìjọsìn láti lè fi divert wa kúrò ìbẹ̀lẹ̀ ti wá rí òbí mùsùlùmí àtọmọ àbígbà kóbi máa yọ wò ìyàwó àtọkọ àwọn lè máa yọ owó ni wọn á kásẹ̀ sórí iṣẹ́ àbórí tébù àwọn ọmọ wò àwọn náà wà lọ gọ sẹ́yìn ṣíà òun náà lọ́sùn lọ́sùn wá o tó bá ṣe pé nǹkan tí ó dá ní ẹgbẹ́kọ̀ náà wò so ẹ̀mọ̀ wà wọn tán lọ́mọ́ra wọn tán kìsì ara wọn eléyìí kò sí tàbí ṣùgbọ́n yóò ní negative impact ẹlòmíà ni wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní bóòlẹ́ni tí ó lẹ́kọ̀ọ́ ṣe kọ́ yín lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ ń wò tí wọ́n ṣe eré yìí èmi ò sí ní ọkọ kò nílé ọkọ dúró sí òun ló wá fẹ́ kọ́ wọ lẹ́kọ̀ọ́ bí wo ó ṣe gbélé ọkọ ẹni tó ṣe yí pé bó ṣe ń gbé obìnrin eléyìí tó ń jùúlẹ̀ ló ń gbé eléyìí ló ń jùúlẹ̀ òun ló máa kọ́ wọ lẹ́kọ̀ọ́ bó o lo ṣe fẹ́ tírìtì ìyàwó ó wà máa ra gbogbo àwọn cds yẹn àbí dvd ni ó mọ́ ara gbogbo ẹjọ́ yóò wá kún in tó bá nínú jẹ́ jùlọ òní kò ṣe pé ẹni tó ṣe pé yóò sàn abilẹ̀ ẹ̀rù tán pè láàfà òun náà mọ̀ ní bọ́n bíbà kódà rínú àwọn tí wọ́n lọ ń kéwú ní saudi tí mi ṣe masters ó ṣe doctorate lọ́wọ́ gbogbo àwọn old videos wọ̀nyí lòun náà tún kó lọ sọ́run tí ó mọ̀ wò nínú hostel ẹni wọ́n dẹ̀ kú kẹ́ wọn púpọ̀ ń bẹ wọn ó lè jẹ́ pé inú rúùmù kan nítorí jẹ́ bí èèyàn méjì ọ̀ṣọ́ ló ń gbé bẹ́ẹ̀ gbogbo ẹbí tí wọ́n ń bẹ́ padà bí ó sẹ́lẹ̀ ọ̀dọ̀ wa tó ṣe pé <laughs> bí abẹ́ space ni so gbogbo oríṣiríṣi ni wọ́n gbé síbẹ̀ òun náà kó mọ kíní lọ yóò mọ lọ gbọ́ à ń gbọ́ wàásù àyìndé à ń gbọ́ pàṣùmọ́ à ń gbọ́ gbogbo àwọn kan afẹ́ ẹ̀sìn so àwọn táǹsọ̀ yìí tí wọ́n jẹ́ irinṣẹ́ èṣù ní wọ́n ti program gbogbo àwọn nǹkan wọ̀nyí tán bá lo eléyìí tí ò bá jẹ fáwọn nǹkan wọ́n lò míì tó ṣe kó máa jẹ gbogbo ẹ̀ ń kọ́ láti lè fi gúnrí wa kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n bá ní sọ́nítà sọ yí pé ìnharafa ó ti yẹ gẹ̀rẹ̀ ẹni tó yẹ gẹ̀rẹ̀ kúrò níbi tọ́lọ́ ń fẹ́ kò ń ṣe ẹni tó yẹ gẹ̀rẹ̀ kúrò nínú custom àbí culture torí pé kálukú wọ́n define nǹkan pé deviation tó bá di pé nísìn àwùjọ kan nísìn téèyàn kan ò bá wọn ṣe mọ́ṣe ń ṣe ń bẹ̀ nínú ìlú wo ni àwọn ọmọ yìí ó ti yára kúya kọ́lọ̀ ó ti gba wèrè mẹ́sìn gan kí ló tó fi gba wèrè mẹ́sìn torí pé kò bá wọn ṣe nǹkan tí wọ́n ń ṣe so àwọn lè pè ní deviant munharif ṣùgbọ́n lè sàbí munharif kò ń ṣe deviant al munharif wà mọ̀ ní harafa عن الجادة انحرف عن الطريق الصحيح انحرف عن الطريق المستقيم ọ̀nà ọlọ́run ọba ẹni tó bá yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ òun lẹni tá a sọ pé ni ṣùgbọ́n èèyàn kan yẹ gẹ̀rẹ̀ ń bí tí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kan kó jọ tán báyìí ṣe fẹ́ máa ṣe a ní àfi tó bá ṣe pé ibi tó ti yẹ gẹ̀rẹ̀ ẹni kò takò ọba lókù Islam fẹ́ ká ṣe pẹ̀lú àwọn lópin ìgbà tí ń táwọn èèyàn ń pè wá sí òbá ti takùtọ̀ ọlọ́run ọba so oríṣiríṣi àwọn nǹkan là á máa rí ẹlòmíì ìhùwàsí rẹ̀ ìnìhìráàfù wà ń bẹ bóò ló ṣe ń bá wọn èèyàn lò òun ṣe bẹ́ẹ̀ ṣe ní ká bá èèyàn lò bóò ṣe ń bá aládùúgbò lò bóò ṣe ń bá lò bóò ṣe ń bọ́mọ lò bóò ṣe ń bá òbí ẹ̀ lò òun ṣe bẹ́ẹ̀ ṣe ní ká bá lò ó ti mú ìṣe tí ò bá tẹ̀sìn mu ó ti mú ọ gẹ́gẹ́ bí tó ń tẹ̀lé ẹlòmíì dẹ̀ ní níbi àdìọ́kàn àkídà rẹ̀ ìníhẹ̀rá fún bẹ́ẹ̀ irú àwọn tó ṣe pé wọ́n ń pa àwọn èèyàn tó ń bọ́ǹbù àwọn èèyàn lórúkọ fáwọn defend Islam ìníhẹ̀rá fún bí irú tó ṣẹlẹ̀ sáwọn kọwárí ìjọsí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kìlọ̀ fún àwọn èèyàn nípa wọn àwọn kàwárí tá ń sọ yìí wọ́n máa ń kírun wọ́n máa ń gbáwẹ̀ wọ́n máa ń ka kùránì tó fọ́dún kùrán wọn lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n á kùránì sórí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà nábìjì ká mọ̀ pé wọ́n mú harifon wọ́n ti yẹ kó lójú ọ̀nà torí pé ànábì mọ̀ pé tó bá yá lára nǹkan tí ó máa jẹ àwọn èèyàn nígbà tán bá ń takò wọ́n oníkebó ló ṣe máa takò ẹni tó ṣe pé hafizul kùrán ni bóòlù ṣe máa takọ ẹni tó ṣe wípé ó ń kírun débi pé kí ni àmì ìkírun ó ń bẹ lórí ilẹ̀ ẹni tó ń kírun débi pé kí ni ẹsẹ̀ rẹ̀ ó ti dúdú látara pé à ń kírun bóòlù ṣe ń takọ ẹni tó ṣe wípé ó ń gbáwẹ̀ ó ní o tó ṣe pé ma salatihim يخرج من دير هذا قوم يحكي أحدكم صلاته مع صلاته تشكى يسابيني tẹ́bá ọmọ ṣe ń kírun ẹ máa skọ́ ara yìí zẹ́rù ẹni àwò kírun àwọn tó ń kírun ni wọ́n sí àmà hù máa sí àmì tẹ́bá ọmọ ṣe máa ń gbàwẹ̀ ẹlòmínú wọ́n lè gbàwẹ̀ jójójúmọ́ tí kò tí wọ́n náà bá rí bí àwọ̀ ni agídí ló fi ń gba mẹ́ta láàrin oṣù kan àyíwé àwọ̀ gan lẹ́yìn Ramadan ó ti tán wá rí èèyàn tó ń gbà rẹ̀ lójoojúmọ́ wọ́n ní masha Allah àwọn ẹni ọlọ́run ni wa siyamahuma siyamihim yaqra'una al-Qur'an wọ́n máa ka al-Qur'an la yujawiz taraqiyahum Qur'an ìtànká kò kọjá gbogbo wọn o yé ẹni tí ó bá ti gbọ́ Qur'an yé báwọn sàhábà ṣe gbọ́ yé kò gbọ́ kùránì yìí ẹni tó ń tú kùránì pẹ̀lú ìfẹ́ ẹnu títí ẹ̀ kò gbọ́ yìí yamurukuna mina diin kama yamuruku sahamu mina ramiya àwọn èèyàn mọ́ bàtàn jẹ́ pẹ̀lú wọn kúrò ní ẹ̀sìn ni ó nígbàtẹ́ tọ́fà sí ara nǹkan tọ́fà wo ara nǹkan yẹn lọ tó tún wá jáde lára ẹ̀ kéf alladhi yusalli wa yasum ويقرأ القرآن يحفظ القرآن يملك من الدين ẹni tó ń ka alkùrán tó akùrán sórí ẹni tó ń gbáwẹ̀ tó ń kírù tó ń yẹnà fílà yẹmùrùkú mi na dín ẹni yóò mọ̀ kúrò ní ẹ̀sìn anamisọ́lá asálàm ó fún wa lápèjúwe dáadáa ṣe ń gbà tó bá fẹ́ gbà tàn jẹ́ pé àà ah, bóòlẹ̀ ṣe máa takò wọn ẹni tó ṣe pọ́n ṣe léyìí rántí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ìgbà tó bá ti di kéèyàn yọ sí àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ́ wọn lórí lórúkọ pé kí ni ẹ̀sìn ló ń ṣe láì ní ẹ̀rí tó rin ilẹ̀ látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam هذا خلل في المنهج defect ni níbi ìlànà tó ń tọ̀ هذا انحراف عقبي ومنهجي وفكري deviation ni níbi ideology deviation ni níbi àkídà rẹ̀ má gbàtàn jẹ pẹ̀lú òun tó ń kí àwẹ̀ tó ń gbà Ànábì sallallahu alaihi wasallam ni la in adraktuhum la aqtulannahum qatla ad tí máa ń bẹ ní àsìkò táwọn tí mo ń sọ fún yín bá jáde bá ṣe destroy àwọn ọjọ́ áàdì máa ṣe destroy wọn bọ́lọ́wọ́n bá ṣe destroy àwọn jọ́had o ṣe destroy wọn so ló fi jẹ́ wípé a gbọ́ àárín iye dáadáa kámọ̀jẹ́ káwọn nǹkan kó wọn rógà lórúkọ ẹ̀sìn ìtara ẹ̀sìn òǹkọlà need ìta need ní ká ṣe ẹ̀sìn bí Muhammad sallallahu alaihi wasallam ó ṣe mú wa ṣùgbọ́n káwàlá ń ṣe ìtara fẹ́sìn lára al-inhiraf fi al-aqida wa fi al-fikri òní sotori náà a ní láti ṣọ́ra gan ká gbìyànjú àti mójútó àwọn nǹkan wọ̀nyí tá bá mójútó wọn àwa náà rí pé àwùjọ wa ó lálàáfíà gbogbo à ń para wa yóò níṣẹlẹ̀ mọ́ yóò jẹ́ nǹkan tí ó dínkù inhirafu tó ń bẹ nínú ìgbésí ayé àwọn èèyàn ló ń fa gbogbo àwọn nǹkan wọ̀nyí torí náà agbọ́dọ̀ bójútó àwọn òbí ká ṣiṣẹ́ wa àwa tá a jẹ́ olùkọ́ ká ṣiṣẹ́ wa ìwọ ọmọ náà mà wọn tó mọ bá rìn ìwé òbí mà wọn tó mọ fọmọ ẹ̀ṣọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní ìlapa tí ó kó lórí àwọn shabab gẹ́gẹ́ bí n ta sọ fún wa shabab àwọn náà ni aksarul umma àwọn náà pọ̀jù àwọn ni wọ́n pọ̀jù àwọn náà dẹ̀ ni àwọn tí ó múlérò fún àwọn tí wọ́n ń dàgbà tán bẹ́ẹ̀bẹ́ẹ̀ sí tábàwò ìtàn àrí Usama bin Zaid radiyallahu anhu ọmọ Zaid bin Harisa tó jẹ́ free slave anamisọ́lọ́lá asálàmù at the age of eighteen lànàbí fi ṣe olórí ogun àyẹ̀wò ẹ̀kọ́ Usama bin Zaid at the age of eighteen lànàbí fi ṣe olórí ogun àwọn ọmọ eighteen ti wà dà lónìí àwọn náà mú gbó káàkiri àwọn náà ń gúngó káàkiri àwọn náà ń jábá gíga kí ló fà á wọn náà ní àmójútó àwọn òbí so ká wò ó dáadáa àwọn shabab wọn di ọ̀pọ̀lọpọ̀ nǹkan mú láwùjọ muammar al-kazafi age wo ló di president na age wo 26 years old ní 1969 ni gaddafi di president tàbá wọnú ìlú wa yìí náà ní ìlú wa yìí àwọn tó jẹ́ àwọn tí a sọ pé àwọn náà fún nàìjíríà kí ni éèjì wọn gbà kí ni éjì wọ́n gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn 20 kìíní kan 30 bá ṣe wà nìyẹn ó túmọ̀ sí wípé ṣàbáàbù ní ó nírò ńlá tó ṣe fún lè play láwùjọ ìsílà kan lo ìgbésí ayé wọn rádaràdá kan lo rádarà kan wéèsì ẹ̀dànù ọ̀kan lo síbi nǹkan tí ó wúlò fún wọn láyé bí àti láàkíyàmá so mọ́ wo bí ẹni wípé kí ni ipò shabab tó wà ipò tí ó lẹ́nu bẹ́ẹ̀ ni ó lẹ́nu bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn tẹ́ bá lọ wo àsìkò shabab ó làwọn èèyàn di nǹkan tá dáa torí náà mójútó rẹ wọ́n tó sì jẹ́ sharp àwọn òbí ẹjá mójútó àwọn ọmọ wa kán lè bá jẹ́ nǹkan gidi fún wa tó bá dọ̀la kán lè bá jẹ́ nǹkan gidi fún ẹ̀sìn abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ iná kọlọ́mà kò jẹ́ kúlò fún ẹni kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk جزاكم الله خيرا والله نسأل أن يبارك فيكم ويزيد علمكم وفهمكم وبركتكم إنه ولي ذلك القادر عليه abẹ́lẹ́ ọ̀nba fún àwọn afáwa kọ́lọ̀mbà wa tán ní ẹ̀sán olóore láyé bíbà sí lọ́la kìyàmá ẹnìkan kan wa náà tí a fi ìletò wa sílẹ̀ láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nu àwọn afáwa kí ọlọ́run bá mọ́ṣá fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àgbẹ̀rẹ́ tí wọ́n ti bá wa sọ ọ̀làlá ìlàhà ìlọ́lá àpadà sí ibú tí máa ń bá ní téèyàn ti máa ń yẹ kúrò lójú ọ̀nà tó tọ́ ọlọ́run ní jẹ́ kí ó tọ́ sẹ́nu kọ̀ọ̀kan wa ọ̀làlá ìlàhà ìlọ́lá àwọn ọmọ ìyá wa ní wọ́n ti yà bàrà ọ̀nà mẹ́ta ha jẹ́ àwọn tí wọ́n bá ní ìbéèrè kí wọ́n náwó ká lè gba nọ́mbà wa bákan náà látọ̀dọ̀ àwa obìnrin gbogbo àwa tí a bá ní ìbéèrè ẹ kọ ìbéèrè wa wá ti number one number two a rí pé wọ́n fún wa ní àwọn ìwé pélébé kan tí wọ́n pè wá sí ìta gbangba eléyìí tí ó wáyé ní eleven ní sunday tó ń bọ̀ wáyé pẹ̀lú gbàtìyàn lọ́lọ́run láago mẹ́wàá àárọ̀ ní tí wọ́n fi òun náà ni mọ́kìkù mùsùlùmí mínà sèhìrì wà gbàwà ipò mùsùlùmí ìhà tí ó yẹ kí mùsùlùmí kọ sí ní tí a mọ̀ sí idán àti ọ̀nà tá a máa ń gbà fi ṣe ìwòsàn kúrò níbẹ̀ idán àṣàṣì eléyìí tí wọ́n máa bá wa fi sọ̀rọ̀ àwọn afáwà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ àwọn náà ni àṣẹ ìkọ̀mọ̀rọ̀dín yóò nu àpò ìdè gbogbo wa náà ni wọ́n pè sí ìdòkó náà tó bá di ní sunday tó ń bọ̀ láago mẹ́wàá àárọ̀ insha Allah ta'ala so ilé ìjẹ́ bí. náà kọ́tọ́ ni pé a máa ta ìbéèrè ìkànnà àmọ́ ya wa wọ́n máa lọ nísìnyí láti bá ìṣẹ̀lẹ̀ nílá látọ̀dọ̀ nǹkan kan wa àrọ̀ wá ń torí ọlọ́run bá ní tí ọlọ́run bá fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú kí a ti bá wa dá sí i ọlọ́run kò san wá ní ẹ̀san lóore méjèèjì náà lọ́lọ́run bá ń na sójú ọ̀nà ọlọ́run bákan náà ká mú ní tí ọlọ́run bá fún wa ká na sí ojú ọ̀nà ọlọ́run Kọ́sìkọ̀ọ́sọ̀ ní pé ọlọ́pẹ́ ta sọ ewu pọ̀. Àtúbá ní ẹ̀mọ̀ ilé àtọ́lò, mo rí pé ìgbé ayé àti ìgbóṣẹ́ lò ìgbé ayé ó ti yapa. Tí mo lè pa àwọn ọmọ mi láṣẹ, wọ́n máa ṣùgbọ́n ọkọ̀ nù. Ẹgbẹ́ ìgbé ayé wípé ìjẹ́ wọ̀n ní mọ́tò nìkan ó ní ìfà tí a jámù ìṣọ́lá nínú àtúrọ̀ ìlú alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd ah, ẹni tó jẹ́ mọ̀lẹ́bí tí ó ń ṣe àwọn nǹkan tí ó bẹ́ sí mu tí ó ń yapa òfin ọlọ́run ọba ní ọ̀nà tí ó pọ̀ torí pé gbogbo aná níbi tá sí ṣùgbọ́n gbà tí nǹkan bá ń bẹ tó ṣe wípé ìyapa ọlọ́run ó pọ̀ lára ẹ̀ gan ṣé ọmọ wa a lè ní kí wọ́n mọ̀ mọ́ dọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ oníkátá gbìyànjú àti ṣe nà sí àfún ẹni yẹn ká pè é sákíyèsí tábà sọ̀rọ̀ ọlọ́run tó bá gbà alhamdulillah tí ò bá gbà á kọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tó ṣe pé wọn ní máa bẹ pẹ̀lú ẹ̀ ní ọ̀nà tí ó fi wá ní ìlàpá lára wọn ẹlòmíì lápòjúwe ó ní ẹni tó jẹ́ òbí àbẹ́ni tó jẹ́ ẹ̀gbọ́n tí ó kìí ṣe mùsùlùmí wọ́n wà ní káwọn ọmọ wa lọlùdé lọ́dọ̀ wọn yóò wá yízu ọmọ ẹ̀fún wọn láì fi kankan tẹ̀lé bóyá àwọn ọmọ yẹn kó lọ tí ó mọ mọ́nítọ̀ àwọn ọmọ ẹ wọ́n kàn ní ọmọ lọ lọ́dúnlé lọ́dọ̀ grandma so tọ́ mọ́ bá jí wọ́n jí pẹ̀lú orin ìjọsìn tí wọ́n gbogbo àwọn nǹkan rẹ̀ inú ó máa fi sọ́pọlọ rẹ̀ láàrin àsìkò tó wá lò eléyìí náà lára àwọn nǹkan tí máa ń fa inhiraf fún àwọn ọmọ ẹni so ló jẹ́ pé àwọn àwọn agbègbè báyìí agbọ́dọ̀ kíyèsí ọ̀rọ̀ pàǹdẹ̀ bí pọ̀kọ́ ẹ̀sìn wa ó pàtàkì ju ẹbí lọ ẹ̀sìn ó ju gbogbo nǹkan lọ pátápátá kódà ó ju ẹ̀mí lọ ẹ̀sìn ju ẹ̀mí lọ ìjọba mú ẹ̀sìn wa ṣòfò ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe wípé a gbọ́dọ̀ kojú ẹ̀ sọ̀rọ̀ ló fi jẹ́ pé ẹni tó jẹ́ mọ̀lẹ́bí àá bá ṣe ṣùgbọ́n tí ò bá gbà àwọn ọmọ wa ni a ní túlẹ̀ fún wọn kárí kan máa bá ṣe ẹni àp kárí ní ìzà àwọn ọmọ fún táwọn ọmọ bá lọ sọ́dọ̀ àbí tí wọ́n wà pẹ̀lú ẹ agbọ́dọ̀ jẹ́ kéèyàn wà pẹ̀lú ẹ tí ó mọ nítọ̀ àwọn ọmọ yẹn sọ́dọ̀ kò ní introduce àwọn ọmọ yẹn sí nǹkan tí ó padà kó bá ọ̀la wọn kò bí a ní jẹ́ ọ̀la wàhálà náà ṣé tá a bá ń ṣe wàlímọ̀tù nìka àbí wàlímọ̀tù Qur'an àbí wàlímọ̀ ìdájí àbí títí sanawi là ń ṣe ṣàlè torí yẹn kálá fẹ́ ṣe jámù láàrin zuru àti asiri ẹlẹ́ ò tó nǹkan tá a fi ń ṣe jámù láàrin zuru àti asiri torí pé inna salata kanat ala almu'minina kitaban mawquta so àwọn nǹkan tó ṣe wípé ìwọ́gán fún rẹ̀ ó mọ̀ wípé o kàn wọ́ excuse fún rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ walimatul Qur'an táwọn èèyàn ń ṣe lónìí kókèlélé pọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn wàlímọ̀ kókèlélé pọn ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀ bóòlù ṣe fẹ́ kókèlé ẹ̀ pọn tó wà nírántí àsìkò oorun so agbọ́rọ̀ kírètì nǹkan then wàlímà bí a Qur'an ni àbí wàlímà títí ìbádí ni àbí wàlímà sànàwí ìpìlẹ̀ ni pé ọmọ tó fẹ́ ṣe lónìí kò ń ṣàfà àlèkéwú àfà àti kọmọ ní kéwú ọmọ ni ó wá fẹ́ dúpẹ́ ó fẹ́ ṣe wàlímà nígbà èèyàn fẹ́ ni ẹni tó fẹ́yàwó ló ní wàlímà tí ó dẹ̀ sí gbogbo bá ṣe mọ́ sọ ọmọ ké ìdádí àbókè sọ̀nà wí òun ló fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́nu jọ ìpìlẹ̀ nìyẹn tí wọ́n wí pé àfáà ló máa la àbọ̀ ọ̀rìn lọ́rùn ó gbọ́dọ̀ ṣe lé ó ti ń sọ ní nǹkan mi so ló fi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tá a gbọ́dọ̀ tún ṣe ni náà mi yóò sọ pé káwọn èèyàn máa fún àfáà lè kéwú lówó fún ká design àwọn nǹkan wọ̀nyí in such a way tó ṣe kò tún ní takẹsì ní tí wọ́n fẹ́ kọ́ ma ń ké wọ́n lè gbówó kó yẹn jẹ́ owó àsìkò rẹ̀ ò ní gbówó kéwú tó ń kọ́ torí pé kéwú ọ̀rọ̀ ẹ̀sìn ni ta ni ti won fẹ́ kọ́ ọmọ ma n ke won yẹn jẹ owó àsìkò rẹ̀ ò ní gbowó kéwú tó ń kọ́ torí pé kéwú ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá ń kọ́yàn lọ́rọ̀ ẹ̀sìn kò ń ṣe nǹkan tá a fi ń mẹ́kì owó anamisọ́lá asálám ó ní man ta'allama mí mimma tága bi wajhullah la yata'allamuhu illa liyusiba 'aradan min ad-dunya lam yajid 'arfa al-jannah ẹni tó wá kọ́ ìmọ̀ tí yẹn máa fi wá ojú rí ọlọ́run ọba tó kọ́ nítorí ayé onígbóhùn àjẹnà o tí wọ́n lè sọ pé o fẹ́ ṣáàjì wọn fún àsìkò tí o devote o lóòkọ́ yẹn mímọ́ ṣùgbọ́n àsìkò kan ni wàá lò tó bá lo àsìkò yẹn yìí o ní lè rí jíjẹ mímu provide fún àwọn ẹbí tiẹ̀ náà so o fẹ́ gba compensation fún àsìkò yìí bá láìfi so ní ṣókí à ń ṣe wàlímọ̀ nìká àbí wàlímọ̀ kìkò tó nǹkan tá torí ẹ̀ sọ pé a fẹ́ pa ìrun pọ̀ wallahu a'lam. nam wọ́n ní ìkan náà ọmọ ya wa wọ́n fi táwọn létí pé bàbá àwọn ó tẹ̀ wọ́n so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí ó bá fún wa ní àlàáfíà ó fi ṣe kàfàrà fún wa kọ́lọ́ ọba kó fún wa ní àlàáfíà tó péye àti ẹnìkọ̀ọ̀kan wa náà ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kó sínú ẹ̀ bá ní kó mo mí ní pé eh, ó kéré ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ẹ̀sẹ̀ bọ́ sí ẹ̀fọ́ fámílì ní pé àwòkè jẹ́ kí wo ìyàwó tí mo fẹ́ fẹ́ àkóso ní ìsìn àná ọ̀dà ẹlòmíì ti gbọ́ náà fẹ́ sí reality of pé nǹkan tó yẹ kó wò ó lè máa ń wà established nínú ọmọ ẹ̀ tó máa fi ṣe náà yóò sílẹ̀ àárín àgbà mi ṣe ní to our eyes. How do we kí ni procedure is the ọ̀jẹ̀já continue wípé àwùjọ wa ó le gan ọ̀gbọ́n nìyẹn ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ọ̀rọ̀ gbà lọ́dà ń sọ yìí àwọn tó gbọ́ yé tó bá ti pàṣẹ sí ìrìnàgbò tó Then kí ni róòlù wá considering wípé wá sí òṣèlú kan wọ́n eh, alhamdulillah, salatu wa rasulillah. Naam, eléyìí tí a sọ fún wa, nǹkan tí ó yẹ ká máa sọ ní asọ̀tún sọ ni. àgẹ́gẹ́ bí tí mo sọ ọkọ àtìyàwó wọ́n ní róòlù tó pọ̀ tán máa ṣe nípa àwọn ọmọ wọn ọkọ kì í ṣe màláíkà ìyàwó ló kì í ṣe màláíkà wọ́n ó máa ṣe mistake ṣùgbọ́n wà fúnra wọn ni láti máa pàkíyèsí ara wọn olóòjẹ́ pé agbọ́dọ̀ wo ẹni tá a fẹ́ agbọ́dọ̀ wẹni tá a fẹ́ fẹ́ níyàwó gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti síwájú kárí pé a àwọn mistakes yẹn náà àwọn míì ti kó sínú kìíní yìí bóyá ọkọ ni ò lágbọ̀yé ni àbíyàwó ni ò lágbọ̀yé dáadáa àwọn cases bẹ́ẹ̀ pọ̀ kódà àwọn ọbẹ̀ láàrin àwọn àfáǹgbà mi ẹlòmí ń bẹ tó ṣe pé ìgbà tó ń náà lọ lé kéwú ó padà fẹ́yàwó ṣùgbọ́n ọlọ́run bá ní kó padà mọ́ ka ọ̀rọ̀ ẹ̀sìn ó ń ka ó ń ka náà dá tó ń pèpè sí súnà anábíwá Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìyàwó ni ìyàwó yìí àwọn kéésì sí bẹ́ẹ̀ ń bẹ dáadáa tó pé ìyàwó gan ni ó tún máa takò bóò ni ó ṣe ṣe at least àwọn ọmọ òun ṣiṣẹ́ lára àwọn àfi tí nǹkan yẹn bá dé ojú ẹ̀ tí ò ríbi bí gbàmọ́ ó lè wà kọ̀yàwó yẹn gbà ẹ̀ ṣùgbọ́n tó bá sì lè rí yóò mọ̀ ṣe wáàsí fún yóò lè mọ mójútó àwọn ọmọ yóò mọ̀ ṣe wáàsí yóò mọ̀ pàkíyèsí àwọn ọmọ bí máa ṣẹlẹ̀ fún àwọn àfáà mi dáadáa àwọn àpèjúwe rẹ̀ pọ̀ ìgbà rẹ̀ ni a máa ṣẹlẹ̀ tó yẹ pé ìyàwó lọ́lọ́wọ́ bó ní kó gbọ́ wáàsí yóò fẹ́ dúró déédéé máa òun náà ṣe sùúrù ni yóò ṣe sùúrù ṣùgbọ́n tí ó bá dójú ẹ̀ tó ṣe pé ó fẹ́ bẹ ẹ̀sìn ẹ̀jẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ lè sì kì fún kó lọ́rọ̀ torí pé ẹ̀sìn ó ju gbogbo nǹkan lọ pátá tó bá ń sọ̀rọ̀ nípa àwọn ad-daruriyatul khams àwọn nǹkan pàtàkì márùn-ún tẹ́sìn wá protect alákọ̀ọ́kọ́ rẹ̀ náà ni àdìrì ẹ̀sìn wa ẹ̀sìn wa so in tí èèyàn kó bá fi gbẹ̀sìn lọ́wọ́ wa ayágofẹ́ nìyẹn ṣùgbọ́n a ti kó sírú kíní ọ̀rẹ́dì a ṣe sùúrù a ṣe wá síta lè ṣe torí pé ká ní broken home náà òun náà ní aburú títí ẹ̀ ṣùgbọ́n tọba ní káwò broken home àti káṣàfẹ́kọ́ ẹ̀sìn wa èwo ló burú jù káṣàfẹ́kọ́ ẹ̀sìn wa ó burú jù broken home lọ agbọ́dọ̀ wí ẹ̀ ṣùgbọ́n kó tó dé lẹ́bù yẹn ni a gbìyànjú àti ṣe wáàsí kápá so eléyìí ó jẹ́ agbègbè ṣùgbọ́n ẹni tí ò tí kó sí kó má gbàtànjẹ pẹ̀lú ẹwà kó má gbàtànjẹ pẹ̀lú owó kó má gbàtànjẹ pẹ̀lú ipò kó jẹ́ kí ẹ̀sìn jẹ́ nǹkan tí ó pàtàkì jù lẹ́mí òun a ní kó wá ẹni tó lówó a lára mu ni o anábì náà sọ ní túnká olùmọ́r àtúlẹ̀ arba'in àwọn èèyàn sábà máa fóbìnrin torí nǹkan mẹ́rin kò sọ pé ká máa fóbìnrin torí ẹ̀ ṣùgbọ́n ní fáfáfáà bí dà sí dé rí pé ó jèrè pẹ̀lú obìnrin tó ṣe pé kí ni ó ní ẹ̀sìn obìnrin tó lẹ́sìn so kéèyàn má ṣe mistake yẹn ṣùgbọ́n àwọn tó ti ṣe mistake bó ni ó ṣe ṣe wọn manage ẹ̀ náà ni lópin ìgbà tó bá ṣe ń rí ẹ̀sìn wọn ṣe ó ṣe lè máa bá lọ bẹ́ẹ̀ náà àwọn ọmọ wa tá ń kọ́ ṣáàlè nà wọ́n nítorí kan lè bá gbá wọn kẹ̀ nítorí pé ńgbà míì tọmọ ò bá rí ẹgbá tọmọ kékeré ò bá rí ẹgbá kò ní ṣe nǹkan tí ẹ kó ṣe Islam kò encourage ká máa nọmọ kéékèèké ṣùgbọ́n kò sọ pé haramu ni anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé irun tó ṣe wípé òun ló fi pàtàkì jùlọ lẹ́yìn ṣàdátà ọmọ yín ẹnìkan máa kínú tọ́bàdàn ọmọ ọdún méje wadribuhum alaiha ọm abna ashri sinin fáwọn ìbádọ̀ ọmọ ọdún mẹ́wàá tán kírun ẹmọ já wọn lọ́rẹ̀ ọ̀rọ̀ ọ̀run ṣùgbọ́n òbí mélòó ni ó jọmọ ẹ̀ lọ́rẹ̀ lọ́mọ ọdún mẹ́wàá tí ó kírun rárá ṣùgbọ́n tó bá ránṣẹ́ tí ó lọ yóò fẹ́ fi lúlù ba yé ẹ̀jẹ̀ bó ṣe ń gba lójú ni ó mọ gba létí ni ó mọ gba lọ́rùn ni ó mọ fún nípa kí ló dé bàbá alágbájá ẹ mọ ọmọ burúkú ìṣá mo ránṣẹ́ kó lọ irun kò bá rí rárá tó bá ṣe pé yàrá kan náà ń gbé tó bá dìde lórí bẹ́ẹ̀dì yóò dá kọjá ni alóhun lọ mọ́ṣáláṣí anábìrẹ̀ ni muru auladakum bis-salati wa abna sab'i sinin wadribum 'alayha for وابناء عشر o wa di كما هو 20 years o wa di pé láwáyé o kiru ni irun wo ni ó kì irun to fi kọ tẹ́lẹ̀ bí òbí to train ọmọ ẹ̀ ó ràn lọ gbogbo orí kiri ó ràn lọ skul ó lọ abáàdì o lọ gbogbo ẹ̀ ọmọ yẹn wá padà kọ́lé wá ń ṣílé alájà wa wá àwọn afá oníjẹkújẹ àwọn náà ń bẹ kálẹ̀ alájà wa ń yọ owó agẹ́rẹ́ for five naira nígbà yẹn eléyìí ẹ bá ń fi tọrọ kíkíní kan kíkíní kan ṣe ṣẹ́wárí eléyìí ọmọ mi yìí ó máa ń ṣe nǹkan kan tínú mi ò dùn sí kò kí ń kírun ẹ bá ń ṣàdúrà kó kírun rẹ̀ ká ṣàdúrà kó kírun rẹ̀ àdúrà tí o ṣe láti lẹ̀ tẹ́lẹ̀ o ṣiṣẹ́ tọ́ tẹ́lẹ̀ ọmọ náà rẹ̀ ti lè dá padà afá ẹ e má ṣàdúrà yẹn o gbogbo mi tí a mi lọ òun mo lọ ibi tó fẹ́ kí n ṣe mo ṣe tó bá ṣe pé wọ́n fẹ́ kí n kírun ni ó yẹ kó ti fi yẹn náà kọ mi tẹ́lẹ̀ èmi ò lè mọ tẹ̀ báyìí sùn èmi tó parí sí nìyẹn so ló fi jẹ́ pé àárín yẹn ń ta gbọ́dọ̀ wò ni náà a lè ná ọmọ láti lè fi bá wí ṣùgbọ́n nínà tí ó ní jẹ́ in tí ó dá apá ara ọmọ anamsọ̀lọ́ asálám oníláyùjìlájì فوق عشر إلا في حد من حدود الله agbọ́dọ̀ máa ná ọmọ àbí náyàn kan kọjá ẹgbà mẹ́wàá àti tó bá ṣe nǹkan fi haddin min hududillah so tó bá ná ọmọ bi bí afá àlékè ó náà lọ pé àìwọ ẹgbà ti máa fún ẹ ìwà yìí ni ó lé àwọn òbí wa kúrò létí àwọn ha wọn á fún tí gbogbo rẹ̀ à òbí mi àṣọ pé ìgbọ́ nínà tàbí àmọ́ náà ló lé àwọn akúrò nílé kéwù ẹ̀sìn náà ní kánú náà àwọn èèyàn ọmọ mi ọ̀rọ̀ sísọ wà bá aṣọ ó dẹ̀ máa gbọ́yé tí wọ́n bá ti gbogbo ọgbà ọ̀nà lónìí ọ̀nà lọ́la ọ̀nà lọ́túnla ara rẹ̀ ó padà so yóò ní padà sọ́gbà tó bá lẹ́gbà tẹ́gbà òṣìṣẹ́ mọ́ yóò wá kúṣẹ́ ó tún náà ṣe olóṣẹ́ ẹ̀nà olóò tó wáyé náà tún ní ṣiṣẹ́ mọ́ ọkọ̀ ọmọ yìí àbí kí pẹ́lánù ni ṣùgbọ́n pọ́sìmù kò bá sọ̀rọ̀ kó gbọ́ so ló jẹ́ pé a lè ná mọ́ ṣùgbọ́n nínà tí ò wa wípé ọmọ mi ń bẹ tó òbí mi ọmọ rẹ̀ ń sunkún ẹgbẹ́ ah, ọmọ yóò kàn bínú yóò fún ní àbàrà ah, mọ́gbẹ̀mí mi wọ́n ọmọ burúkú yìí ọmọ tó ọmọ kékeré tó fún lábàrà wọn láìkò mọ̀ pé nǹkan tó ń ṣe kò dá torí pé èjì ẹ kéré kọjá kó comprehend wípé àbàrà tó fún yẹn ni òun ṣe nǹkan tí ò dá yìí afọ́ ni ọmọ tó lè nà lọ́mọ tó ṣe pé tó bá nà ó gbọ́ nǹkan yẹn yé ọmọ tó ṣe wípé nínà ní kò gbọ́yé èèyàn tún gbẹ̀ṣẹ̀ wájú ọlọ́run bá ní tó gba àwọn nǹkan wọ̀nyí nǹkan ta gbọ́dọ̀ gbọ́yé ni ó lè ná ọmọ ṣùgbọ́n kójọ́ ọmọ tí ó jẹ́ pé nínà ó máa gbọ́ pé kí ni òun ṣe nǹkan tí ò dá ṣùgbọ́n bí pé òun náà ní tó wo bẹ́ni pé ìyá ìkan fi àjẹ́ nínú so nínà kọ́ ni solution so àárín ó pàtàkì púpọ̀ wallahu alam. Number Yeah àwọn obìnrin àbí lẹ́yìn ilé màá kà fún Aleykum salaam. Ìjọba ó jẹ́ ṣe ṣàlàyé ẹni pé ọmọ bíi ọtí ṣe ṣẹ́yìn àti ìṣòwò yìí pé normally gbogbo àwọn ọmọ tí wọ́n bí from the explanation ẹ̀fọ́ wọ́n bí wọn àti àwọn ọmọ tó wá sí inú christianity àti ìlú pé wọ́n wá bá bẹ́ẹ̀ kàtà then at the end of the day wọ́n kú sínú christianity àti ìlú tó bá jẹ́ pé tí wọ́n lọ́dọ̀ wọn náà then secondly tí wọ́n bá fẹ́ ṣe exam tí wọ́n bá fẹ́ mọ exam hall then you those èèyàn fẹ́ wọ ìdáàmú àwọn olùjáde fẹ́ ìdáàmú ọ̀rẹ́ ìjọ pdm tí wọ́n lè ṣe ìdáàmú sọ̀dá tó tó wọ ìdáàmú ọ̀rẹ́. nam ẹni tí àwọn òbí rẹ̀ tí wọ́n jẹ́ Júù àbájẹ́ Kristẹni àrẹ̀sọ́kọ́ mọ́tá bí ọmọ yẹn wọ́n bí lẹ́ni tó lè inclination àti ṣe Islam ṣùgbọ́n àwọn ni wọ́n change ẹ̀ sí nǹkan tí àwọn fẹ́ irú ọmọ bẹ́ẹ̀ ó wá dàgbà ó kú lórí nǹkan tó bá ń wo bí ẹ̀tàn ṣe kí ni n tí ó jẹ́ ẹ̀san rẹ̀ tó bá rí jọ́ǹgbìn lẹ́lìkìyàmà tó bá ṣe pé ẹni tó rí mẹ́sẹ̀jì ànábì Muhammad sallallahu alaihi wa sallam ni ṣùgbọ́n kó gbà kò sí àtọ̀ láàrin òun àtàwọn òbí ẹ̀ ìkẹ̀kẹ̀ náà ni náà ọ̀tọ̀ ní kéèyàn kú ní Yahudi àbí kó kú ní àbí kó kú ní màjúsí a sọ pé ẹni tó kú ní yahudi tó kú ní nasarani tó kú ní màjúsí a ní kéfèrè ni ọ̀tọ̀ ni yíò ọ̀tọ̀ ni wípé yóò wọ̀ náà èyí náà tún dá dúró lọ́tọ̀ èyàn lè kú yahudi kó kú nasarani kó rẹ̀ mọ́ padà wọ̀ kí ló fà oníbí a kò rí mẹ́sẹ̀jì ìtànà bí dólé lórí tí islam dólé kò mọ́ ṣùgbọ́n èèyàn bẹ́ẹ̀ a tírìtì ẹ̀ gẹ́gẹ́ bí kèfèrí láyé bíbá gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn kèfèrí tọ́lọ́wọ́n bá sọ a fi bá lò láyé bí ṣùgbọ́n ṣé yẹn túmọ̀ sí pé yóò wá wọná ó lè má wọná ó rẹ̀ lè wọná ẹni tí ó gbọ́ mẹ́sẹ̀jì ànábì sallallahu alaihi wasallam tó wá jọ́ gbé dalkiyama ọlọ́wọ́n bó ṣe tẹ́sì fún wa gẹ́gbó ṣe nílẹ̀ nínú àwọn tíra àdìs tẹ́sì yẹn ni pé ọlọ́wọ́n bó ní ẹmọ́ wọ́ná lọ àwọn mí ò dẹ̀ mọ́ lọ náà ṣèṣì àwọn mi ọ̀rẹ́ sí ti pé a ṣítì nìyẹn náà ṣẹ̀rọ̀ pé ẹ máa wọ náà lọ kí ni ẹ àṣẹ ni àbáṣẹ kọ́ ẹ máa kírun àṣẹ ni àbáṣẹ kọ́ ẹ máa pè nǹkan mi lẹ́yìn ọlọ́run àṣẹ ni àbáṣẹ kọ́ ẹ máa wọ náà lọ àṣẹ ni àbáṣẹ kọ́ àṣẹ ni ẹni tó ní ṣítì ni definitely tó máa ń bẹ láyé tó bá rí òjíṣẹ́ ọlọ́run ọba yóò takò náà yóò takò tó bá rí òjíṣẹ́ ọlọ́run ọba so based lórí wípé wọ́n á rẹ̀ sísì páwọn wọ̀ náà òun yóò sọ wọ́n dọ̀mọ́ náà so torí náà ọlọ́run ọba ni wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula a nífi àjàwọn èèyàn àfi tí òjíṣẹ́ wa bá dọ́dọ̀ wọn tí wọ́n bá ń tó jíṣẹ́ sọ rusula mubashirina wa mundhirin la'alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da rusul ọlọ́ni ara wọn òjíṣẹ́ wa kán máa ṣe kìlọ̀yà fún àwọn èèyàn kán máa fún àwọn èèyàn ní ròdùnú torí pé kí ni àfẹ́kẹ́ ní bọ́dì ní any evidence or argument báadà rúsùn lẹ́ngbà tí a ti rán òjíṣẹ́ sí wọn ẹni tí ò wá rójíṣẹ́ ń kọ́ ọlọ́run wa try wọn tó bá di john gbẹ̀dẹ̀ alikiyama àwọn míì wọ́n máa lọ sùn sí àwọn yìí ó padà dọ́mọ àlùjànnà nítorí pọ́ńtẹ̀ láṣẹ ọlọ́run àwọn míì ó rẹ̀ sí ṣe ṣe tí ó jẹ́ àtibọ̀tán wọn nù sọni tó bá jẹ́ yahudi láyé ń bí kèfèrí ni nasarani kèfèrí ni majusi kèfèrí àádì pẹ̀lú ẹ̀bẹ́ tí wọ́n yóò túmọ̀ sí kó tó bá díjọ́ gbé dalí kìyàmọ̀ yóò wọná iṣẹ́ ó mú wọná òní kó yẹ kó gbọ́ mẹ́sẹ́jì anabi sallallahu alaihi wasallam kò àgbà anabi wa muhammad sallallahu alaihi wasallam ló fi ní walladhi nafsi biyadi mo fi ọba tó ṣe pé ẹ̀mí mi ń lọ́wọ́ ẹ̀ la yasma'u bi ahadun adil umma yahudiyun wa nasraniyun èèyàn kan ò ní máa gbọ́n pa mi tó jẹ́ yahudi àbí nasrani ni ó ní ẹni yẹn wa lam yu'min billadhi ursiltu bi kò wá nígbàgbọ́ ní tọ́lọ́run fi ni ó jẹ ṣùgbọ́n ẹni tí ò gbọ́n kọ́ ọlọ́wọ́n bí kò sí ẹ̀sìn tọ́lọ́wọ́n bá yọnu sí tẹ́ǹpẹ̀ ní judaism kò sí ẹ̀sìn tí ọlọ́wọ́n bá yọnu sí pé ní christianity ẹ̀sìn tí ọlọ́wọ́n bá yọnu sí òun ni al-islam inna ad-dina 'inda Allahi al-islam wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa ni wọn gbogbo wọn pátápátá mùsùlùmí ni wọn wallahu a'lam. exam naam exam ó lè bọ́ sí abẹ́ etí a fi ṣe jámọ́ tí o bá ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ repeatedly torí pé ká máa láà ń ṣe jámọ́ òrun ní gbogbo ìgbà nítorí wípé nǹkan làlórí kan wá tó ń ṣe ìlànà ẹni ṣíwájú wa ká máa pa zúrẹ̀ á ṣe papọ̀ gbogbo ìgbà eléyìí aburú ńláńlá ni ṣùgbọ́n ìdí kan wá ìdíwọ́ kan wá tó wà jẹ new irú ìyá lè gba bí medical doctor àbí surgeon tó fẹ́ ṣe operation fún patient ó dẹ̀ máa ní láti wọ tíátà ní àsìkò zur kò lè parí operation ẹ̀wọ̀n ti lásìkò magrib ó lè ṣe jámù irú àwọn kan báyìí tó bá wá ṣùgbọ́n ẹ má jẹ́ ká compare eléyìí mọ́ tu Qur'an èyí a lè rí nǹkan ṣe sí so ọláwà lọ. ìbéèrè wa wọ́n ní ẹni tí ń kírun gẹ́gẹ́ bí nǹkan àtìmọ́ ni pé ànábì a máa gbé ọmọ dání lórí rẹ̀ sẹ́ni yìí wá ń kírun ó wá rí i pé ọmọ tó ń gbé dání ó fẹ́ máa dùn ún láàmú ó padà wá gbé ọmọ náà sílẹ̀ ńlẹ̀ ọmọ yìí wá dúró sí iwájú sútúrọ̀ rẹ̀ ṣé ilé ìṣó ń tú ìpalára kankan bá ìrun rẹ̀ ìyún ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tí ó gbọ́mọ dání lórí ìrun ó wá rí pé ọmọ yìí fẹ́ sùn ìyẹn ìyá tó ń fẹ́ tó ń kírun ní mọ́ṣáláṣí ẹgbẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì tí ó gbọ́mọ sí tí ó tẹ ọmọ sí pé kọ́ ọmọ ọmọ ọ̀tún ó jẹ́ kíbílà fún ó wá jẹ́ iwájú iwájú kíbílà ẹlòmíì tó ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ ṣé eléyìí náà ṣe kó bá irúfẹ́ ẹ̀rùn bẹ́ẹ̀ náà nǹkan tí ó da òun ni pé kí èèyàn gbáwájú wa àbí kí ẹranko kan gbáwájú wa èyí ò ní ò da ṣùgbọ́n èèyàn wà wájú wa àbí ẹranko kan tó ń wájú wa tó bá ṣe pé nǹkan tí ẹni ò ní kúrò ń bẹ̀ tí ò ní gbáwájú wa ni a lè fi ṣe sútra kò sí nǹkan tí ó burú ń oníyàwó Aisha radiyallahu anha ìgbà tó gbọ́ wípé àwọn sọ wípé tóbìnrin bá rí kọjá ń wájú ẹni tó ń kírun ó ba ìrun jẹ́ ó ní lakọ́d ṣàbà tùmúnà ó àdàl tùmúnà bí alkilab walhamir ẹ ti sọ wá ẹ ti wá jọ ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá ní òun a máa bẹ́ ń wájú anábíwá muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé òun ó sùn tánàbí àwọn akírun sọ àwọn àfáà ní kò ń ṣe pórí kọjá so ó ni so kò sí nǹkan tó burú so tó ṣe pé agbọ́mọ wa síwájú wa tí ẹ̀mí bá balẹ̀ pé kò ní kúrò ń bẹ bí ọmọ yẹn ti sùn eléyìí kò sí nǹkan tó burú ń bẹ a ah, ẹ ń kírun sọmọ lára tí ó ti kú èyí òun àkídà burúkú ni kò ṣe kankan kò ṣe kankan ṣùgbọ́n tó súnmọ́ onípọ̀ ọmọ yìí ó kúrò wájú wa so yóò padà di pé ó gba wájú wa so yìí ń agbọ̀rọ̀ avoid ẹ̀ kò bá jọmọ kékeré ní agbọ̀rọ̀ gbà kó gba wájú wa ń gbàtà wá ń kírun torí pé ìdílé akáyèrè ò pé tọmọ kékeré gan Ànábì gba wájú so ìtẹ́lómi àní ẹ̀sìn ó mọ ékeré ní ẹ fi ilẹ̀ wọ́kọ́ ló sẹ́sùn fún wa o má jẹ́ kí ẹni tí ń gba wájú ẹ nígbà tí o bá ń kírù kó ṣe gbìyànjú sọ pé jẹ́ bí ẹ ṣe jẹ́ wọn láwọ àlọ́. ẹni ní àdúrà ò lèyàn lè máa ṣe fún ọmọ kékeré tó kú ní kékeré. náà àdúrà ta lè máa ṣe fún ọmọ kékeré tó kú kékeré náà mùsùlùmí gẹ́gẹ́ bí ń tọ́pọ̀lọpọ̀ àwọn àfa sọ ọmọ tó kú ní kékeré ní mùsùlùmí wọn lọ́mọ aljanna ni wọn eléyìí àwọn afá mi kó ti ìṣùmá òlè lórí bó tẹ̀ jẹ́ para àwọn afá kọ̀ọ̀kan tí wọ́n ní ààlè sọ pé ọmọ kékeré mùsùlùmí tó kú wípé ọmọ aljanna ni ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe léyìí in tí wọ́n ń wò òun náà ní péjọ kan ọmọ kékeré kan kú lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ìyá Aisha wa ni usfurun min asọ̀fíìr janna lam ya'mal su'a eléyìí lára àwọn ẹyà aljanna ni ó jẹ́ tó ṣe pé ọmọ yìí ó kú lẹ́ni tí ó ṣiṣẹ́ aburú kankan anamsọ̀lá àsàlámù wa ni mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ́ ọba ó dá aljanna ó dẹ̀ dá iná àwọn tí ó dẹ̀ wọ̀ náà ó ti dá wọn ó ti mọ̀ wọn nígbà tí wọ́n ń bẹ ní ìbàdí bàbá wọn so eléyìí àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí èrò tí ìdíwá bá nàbí wa muhammad sallallahu alaihi wasallam ìpé àwọn ọmọ kéèkéèké wọ́n wà aljanna ni tẹ́jẹ́ mùsùlùmí àwọn ọmọ kéèkéèké àwọn kèfèrí ṣe wọ́n wà aljanna takún kékeré tẹ́bí ta sọ wípé ẹ̀sìn àdámọ́ àsìn oníwọ́n bẹ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi gbà pa wọn wà aljanna torí pé anábì ibrahim alayhi salatu wasalam gbà tí anábì sallallahu alaihi tí ó ṣe isra wal so oni ní òun rí anábì ibrahim alayhisalatu wasalam tí àwọn ọmọ kéékèèké sọ̀rọ̀ ń díẹ̀ á bèrè pé àwọn ó ní àwọn ọmọ mùsùlùmí àtàwọn ọmọ kékeré tí wọ́n kún kékeré ni so kókó bẹ̀ ó ní pé ọmọ kéékèèké tó jẹ́ ti mùsùlùmí ìtọ́pọ̀lọpọ̀ àwọn afárí lórí pé màlìjẹ́nà ni wọ́n so àkàtún máa ṣe àdúrà lékún fún wọn náà ni pé kí ọlọ́run ọba kó ṣe wọ́n ní ìtùtù ojú fún wa bákan náà kan ṣe wá ní nǹkan tó ṣe wípé àkọ́ṣe wọ́n ní nǹkan tí ó jẹ́ bí ìtìsíwájú fún wa torí pé ẹni tí ó bá lùzì ọmọ ara àmì dáadáa ni fúnrú òbí bẹ́ẹ̀ àmì dáadáa ni àmì aljanna ni fún àwọn òbí bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé a mùsùlùmí ọ̀rọ̀ wa ayọ̀ gbogbo ẹ̀ bá dánwò kan wa tàbá ṣe sùúrù ayọ̀ ni fún wa wájú ọlọ́run wa subhanahu wa ta'ala abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala yìí tí ó jù wá lọ ní àdánwò kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó má gbé bá wa. náà síwájú kí a tó ká àdàgbà ètò yìí ńlẹ̀ àwọn ṣéèkì àwọn bá wa dáhùn sí ìbéèrè kan ṣoṣo tó kù ṣùgbọ́n síwájú kí ok síwájú kí ká tó máa lọ nínú ìkéde tí a fẹ́ fi tóra wa létí ni pé.